نعم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركب فلان أبا أترى لفنك كي الله أبا أترى جنجة الله أبا fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùrẹ́jọ́ na annabi sallallahu alaihi wasallam sí di ọjọ́ gbọ́dọ̀ kìyàmà na'am àlàyé tí a ń bá lọ o náà ni ọ̀rọ̀ al-udhr bil jahl ọ̀rọ̀ nípa wípé ǹjẹ́ a lè fúnyà ní àwíjàre wípé aláìmọ̀kan ni lórí àwọn nǹkan tó bá ṣe tó bùkátà kò jẹ́ pé a gbé lórí ǹjẹ́ a lè wòye sí ìjá ìmọ̀kẹni náà ká fi gbé ìdájọ́ náà kú lórí ẹ̀ ká má fi gbé ìdájọ́ náà tí ó yẹ kí a gbélé lórí ká má fi gbélé lórí náà ilé báyìí ni nǹkan tí a ń gbé yẹ̀wò lọ a ti ṣàlàyé nípa àwọn ẹ̀rí tí àwọn àgbàfà méjèèjì tí a ti gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò tí wọ́n jẹ́ àgbàfà nínú ma tafsir al-imam ibn kathir rahimahullahu ta'ala àti al-imam muhammadul amin ọ̀rọ̀ tí wọ́n sọ nínú tafsir wọn nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àyà tí Ọlọ́run bá lè kílá sọ wípé wà máa kunna mu'adhibin hatta nab'atha rasula àyà yìí bà tó ń sàlàyé lórí àyà náà wọ́n mú àwọn ọ̀rọ̀ wá lórí wípé al'udhur bil jahl káfún yẹn ní àwíjàre aláìmaka ọ̀rọ̀ kan tó yẹ́ sí pé ẹnu àwọn àfá àkókò lórí ọ̀rọ̀ náà àrínà àwọn àfá àtọ́ sọ pé a níwòye sí àìmaka lára àyàn táfi gbédàjọ́ lé lórí àmọ́ pẹ̀lú àwọn májẹ̀mú tí wọ́n fi kalẹ̀ fún ẹni tí a níwòye sáì makara rẹ̀ a sì nínú àwọn afá súnnà àwọn tó wà lódì kejì tó ní síwájú ká tó gbédájọ́ léèyàn lórí àkọ́kọ́ wo iná ìjá ni àbí kí n sa láìmọ̀kan só mọ̀dájọ́ sọ àbí mọ̀dájọ́ tí ń sọ bí tí a ti insha ta'ala òun náà ni lórí àwọn tí ó tún wá lórí ọ̀rọ̀ ìwòye sí alẹ́rìndìrìbìjáàl káwòye pé aláìmọ̀kalẹ̀ èèyàn lórí àwọn nǹkan tó bá ṣe ká má fi gbédàjọ́ lé lórí a ní àwọn ẹ̀rí mi ń bẹ tó já sí pé àwọn àfáà súnnà wọ́n máa ń mú wá tó yẹ́ sí pé àwọn olùmọ̀ méjèèjì tí wọ́n mú wá nínú tafsiru ti wọn tó ìjẹ́ sí àwọn afá súnnà máa lò gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi rìnlẹ̀ pé àrìnrìn ríjáàlì kọ́ o nǹkan tí ó wọlé ni nǹkan tó dẹ̀ ń bẹ ni naam eléyìí báyìí tí a bá lọ wọnú tíra al-imam al-bukhari rahimahullahu ta'ala a bá harifi tí mo fẹ́ káyí harifi yawa aisha ni radiyallahu anha a bá harifi náà nínú sahihul bukhari kalawo babu ta'awudhi min azabil qabr adi 6366 nínú sahihul bukhari babu ta'awudhi min azabil qabr báàbù tí ó wá fún ìwásọ́ra kúrò níbi ìyà sàárè hadith 6366 nínú sahih bukhari abá hadith yìí bẹ́ẹ̀ bákan náà tí a bá lọ́wọ́ al-masajid kitabul masajid wa mawadi'is salah باب الاستحباب استحباب تعوذي من عذاب القبر نينو صحيح مسلم اتم با حديث ينبا بكنا كتاب المساجد ومواضع الصلاة باب استحباب تعوذي من عذاب القبر ابيتي ti سورو نيبا المساجد soro nípa àwọn masalasi àwọn àdájọ́ tó wà fún àwọn mọ́sálásí àti àwọn mawadu ìsọ́lá àwọn àyíbítà àti kírun lábẹ́ẹ̀bẹ̀ ní báàbù istihbabu báàbù istihbabi ta'awudhi min adhabil qabr báàbù tó wá wípé afẹ́ ọlọ́wọ́n bá alíkẹ́lá fẹ́ nínú ṣẹ̀ríà kí a máa wá ìsọ́ kúrò níbi ìyà sáré tabalawo hadithu 586 abba hadithu mafi kayin bẹ so mo ní ká wọnú sahihul bukhari bákanáà ká wọnú sahihu muslim na'am amma lafzu tí mo fẹ́ fi káyì gbólóhùn tí mo fẹ́ fi káyì gbólóhùn títí imamu muslim ni gbólóhùn títí imamu muslim rahimahullahu ta'ala òun náà ni mo fẹ́ fi ka ọ̀rọ̀ náà naam ẹgbẹ́ mo ìsàlàyé pé alimam muslim rahimahullahu ta'ala wọ́n gbé wá nínú sahihu wọn wọ́n ni ìyàwó aisha radiyallahu anha قالت أصيبي دخلت علي عجوزان من عجوز يهود يهود المدينة دخلت علي عجوزان من عجوز يهود المدينة فقالتا إن أهل القبور يعذبون في قبورهم قالت فكذبتهما ولم أنعم أن أصدقهما فخرجتا ودخل, ودخل, ودخل علي رسول الله صلى الله عليه وسلم فقلت له يا رسول الله إن عجوزين من عجوز يهود المدينة دخلتا علي فزعمتا أن أهل القبور يعذبون في قبورهم فقال صدقتا إنهم يعذبون عذابا تسمعه البهائم قالت فما رأيته بعد, بعد في صلاة إلا يتعوذوا من عذاب القبر يا عائشة رضي الله عنها وني دخلت علي عجزان من عجز يهود المدينة wọ́n ní àwọn arúgbó méjì kan àwọn arúgbó obìnrin méjì kan nínú àwọn arúgbó Madina wọ́n wọlé tọ̀ àwọn arúgbó méjì kan nínú àwọn arúgbó yahudi madina ó túmọ̀ sí pé àwọn arúgbó tá ń sọ̀rọ̀ wọn yìí wọn kì í ṣe mùsùlùmí a lórí ẹ̀sìn yahudi ni wọ́n wà wọn sí lórí ẹ̀sìn islam àwọn arúgbóbìnrin méjì yìí wọ́n wá wọlé tọ̀ mí faqalata àwọn méjèèjì wá sọ wípé inna ahlal quburi yu'adhabuna fi quburihim dájúdájú àwọn ará nù sáré àwọn tó ti kú tẹ́wà nù sáré yu'adhabuna fi quburihim wọ́n ma fìyà jẹ nínú sáré wọn síwájú ọjọ́ gbèrè alkiyama gbogbo àwọn tó bá lẹ́tọ̀ síyà tí wọ́n ti kú tó wà nù sáré wọ́n ń fìyà jẹ wọ́n nínú sàárè wọn lọ́wọ́lọ́wọ́ báyìí síwájú ọjọ́ gbèrè kìyàmà qalat ìyàwó Aisha wá sọ pé fakadhabtuhuma mo wá pé àwọn méjèèjì ló pùrọ́ sọ pé rọ́ wọ́n ń pa intanṣọ́ yóò rí bẹ́ẹ̀ kí ni àwọn Aisha lóhun ṣe jama'a olóhun sọ wípé irọ́ ni intanṣọ́ yóò rí bẹ́ẹ̀ wọn ni ma fìyà jẹ wọ́n an usaddiqahuma yaba aisha ní ọkàn mi ò fẹ́ kí n kí n sọ pé òdodo làwọn méjì ń sọ yìí ọkàn mi ò gbà bẹ́ẹ̀ pódodo ni wọ́n ń sọ naam ìyàwó aisha sọ pé ọkàn mi ò sọ pé ọkàn mi ò walam walam an'imu an usaddiqahuma ọkàn mi ò sọ pé kí n gba àwọn méjèèjì lódodo pé òdodo náà ń sọ fa kharajata àwọn méjèèjì bá jáde kúrò lọ́dọ̀ mi wa dakhala alayya rasulullahi mo wá sọ pé rẹ̀ òjísí ọlọ́run bá inna ajuzayni min ujuzi yahudi madina ti dakhalata alayya dájúdájú àwọn arúgbó méjì àwọn arúgbóbìnrin méjì nínú àwọn arúgbó yahudi madina wọ́n wọlé tọ̀ mí faza'amata anna ahlal quburi yu'adhabuna fi quburihim wọ́n wá ń ládì sọ́kàn wípé àwọn tí wọ́n ń bẹ́nu sàárè ńkọ́ o wọ́n ń fìyà jẹ nínú sàárè wọn síwájú ọjọ́ gbèrè kìyàmà láwọn tó lẹ́tọ̀ sí àánú wọn faqala anábì sallallahu alaihi wasallam sọ pé sadaqata àwọn méjèèjì òdodo ni wọ́n sọ o innahuma yu'adhabuna 'adhaban tasma'uhu al-baha'im anábì ní àwọn ará àwọn tán wà nù sàárè tó ìyàwó àìṣà wá sọ pé fama ra'aytuhu ba'du fi salatin illa yata'awwadu min adhabil qabri ó ní láti lẹ́yìn tí anábi sallallahu alaihi wasallam ti sọ̀rọ̀ ifóhun tán wọ́n wá rí kí anábi kírun kan àyàfi kó jẹ́ pé níbi irun náà ń wá bí ó ṣe wà nínú sahihu Muslim yìí bẹ́ẹ̀ náà ló wà ní Sahihul Bukhari náà bẹ́ẹ̀ ló wà ní Sahihul Bukhari náà àwọn náà sọ pé dakhalat alayya ajuzani min ujuzi yahudi al-madinati faqalata li inna ahla al-quburi yu'adhabuna fi quburihima في قبورهم فكذبتهما ولم أنعم أن أصدقهما فخرجت ودخل علي نبي صلى الله عليه وسلم فقلت له يا رسول الله إن عجوزين وذكرت له فقال صدقتا إنهما يعذبان عذابا تسمعه البهائم كلها فما رأيته بعد في صلاة إلا تعوذ من عذاب القبر بس وانو اقبوات الإمام البخاري للي كيواني إموني ريبتا فلن بباي نقبا العذر بالجهل ẹ̀rí wípé ìnígbàgbọ́ sí ìyanu sàárè ọ̀rọ̀ nípa àkídà ní àbísọ̀rọ̀ àkídà ẹ̀rí pé ọ̀rọ̀ nípa àkídà ìgbàgbọ́ ni kódà nínú àwọn arkanul iman nínú àwọn orígun iman mẹ́fẹ́fà òun ni orígun ẹlẹ́ẹ̀karùn-ún al-imanu bil yawmil akhir ká nígbàgbọ́ al-qiyama nínú ìnígbàgbọ́ sọ́jọ́ gbé dàlkìyàmà òun náà ni ká nígbàgbọ́ sí àwọn in tí ń ṣẹlẹ̀ nínú sàárè ní ìkẹ́ àti níyà ká gbàgbọ́ sí pé àwọn òkú tó bá kú ń kọ́ o wọ́n máa rí kẹ́ wọ́n dẹ̀ máa rí ìyanu sàárè ẹ̀rí pé ọ̀rọ̀ yìí láì sí ìfàǹfà ń bẹ̀ láì rújú rárá kódà tí ò ní à ń ṣe àwíjàre àwọn wáwàwí ọ̀rọ̀ àdìsọ́kàn ni ọ̀rọ̀ ìmánì ni àbẹ́ẹ̀kọ́ ni kódà wọ́n ní ọ̀rọ̀ ìpìlẹ̀ gan ọ̀rọ̀ ìpìlẹ̀ ìmáni ni ọ̀rọ̀ tí àwọn yahoo àwọn kèfèrí Quraysh tí wọ́n takòrè wípé àtàbá ti kú ta di ta ti tí egun wá jẹra tó kẹ fún tí ó tún wá gbé wa dìde ní wọ́n tako sáré wọn nígbàgbọ́ sí ẹ wá wo nǹkan tí Aisha ṣe yìí radiyallahu anha ẹ rí wípé Aisha pé ìyanu sàárè ó pè nírọ́ àìbẹ́ẹ̀kọ́ ni nítorí wípé àgbàtáwọn Yahudi àwọn arúgbóbìnrin méjì Yahudi ẹ̀dàkọjá gbọ́rọ̀ ìgbàtí àwọn arúgbóbìnrin méjì Yahudi tí wọ́n wọlé tọ̀ yawa Aisha tó bá ń sọ fún yàwó Aisha pé àwọn ará àwọn tọ́wà nù sàárè ńkọ́ o wọ́n ń jìyà nínú sàárè wọn ẹ̀rí pé yàwó àyíṣẹ́ sọ pé fakadhabtuhuma mo pè wọ́n mo pè ń tán sọ ẹ̀ mo nírọ́ ni wọ́n ń pa kódà ẹ̀mí mi ò gbà wọ́n lódodo lórí kàtà ń sọ yìí jàmáà kí ni yàwó àyíṣẹ́ sí yẹn ó tako ìgbàgbọ́ sí ìyanu sàárè nìyẹn kódà in tó táwọn obìnrin àwọn arúgbó yahudi méjì sọ fún lọ́takò yẹn ló pè ní rọ́yẹn àbí ni in tó jẹ́ ìníyàwó Aisha pè ní rọ́yẹn ìdájọ́ ilé ìbáyìí ikufuru ni àbí ni kíyàn takò ìyanu sáré kíyàn pè ìyanu sáré nírọ́ ẹ̀rí wípé ìyàwó Aisha lóhun pè wọ́n nírọ́ kẹ́lẹ̀ bá wà mọ̀ pé yàwó àyíṣà wọn mọ́kíní tòótọ́ ni ìgbàtà nẹ́bì dé ẹ̀rí pé wọ́n bèèrè ìyá yìí bèèrè lọ́wọ́ àyíṣà pé ìyá yìí bèèrè lọ́wọ́ ànẹ́bì pé àwọn arúgbó yahudi méjì kan wọ́n sọ nǹkan báyìí kéje pé yàwó àyíṣà mọ̀ kò fẹ́ gbà tàwọn yahudi kọ́ kéje pé àwọn mọ̀ kò kàn fẹ́ gbà lọ́wọ́ àwọn yahudi ni àti wípé báwọn yahudi bá sòdodo sí ìyẹn gbọ́dọ̀ tako ìyẹn gbọ́dọ̀ tako ìyàwó àyíṣà láíláí kò ní tìtorí pé àwọn yahudi lọ sọ̀rọ̀ tó jódodo tọ́mọ̀ pòdodo ní kọ́ wá tako dodo àwọn ni wọ́n dá kò túmọ̀ sí pọ̀rọ̀ tán sọ ìṣe kí ni o kìí sòdodo ìyàwó àìṣà takò nǹkan yìí torí pé ìyàwó àìṣà ò sí kíni wọ́n mọ̀ nǹkan yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n mọ̀ wípé àwọn ará nù sàárè nǹkan wọ́n mọ̀ jìyà nù sàárè wọn kí ni yẹ jẹ́mọ́ aljahlu àìmọ̀kánu àbẹ́ẹ̀kọ́ ni sallallahu alaihi wasallam léèrè anábì wá sọ wípé à ah, sọ̀dákọ̀ta òdodo làwọn wípé àwọn àwọn tó ń bẹnu sàárè nǹkan o ànábì ní kódà wọ́n ń fìyà jẹ wọ́n tòótọ́ débi pé kódà àwọn ẹranko gbogbo wọn ń gbọ́ ariwo bá ṣe ń jìyà látijọ́ yẹn ànábì sallallahu alaihi wasallam wá ní kírun kan àbíkọ́ ọmọ wáyì sọ lọ́dọ̀ Ọlọ́run bá kóònù bí kóònù bí yaná ìyá sàárè eléyìí báyìí tó bá jẹ́ sí pé kò sí àlẹ́rúdùn rìjáàlì ni ànábì ó sọ fún ìyàwó Aisha pé Aisha kàfọ́rtì ó ti di kèfèrí nítorí pé jàbàtá nínú àkídà rẹ̀ ni pé ẹni tó bá ti lè kó sí ọ̀rọ̀ àkídà ó ní kódà ó ní ó ní ìwọ́n ọkọ̀ sọ pé ó ti di kèfèrí báyẹn lẹ́yìn ẹ̀lẹ́wẹ̀ẹ́sì àmọ́ sàlàyé fún à ń bẹ program lọ́jọ́ kan ní kùntù níbi eh, primary school ìkìwánù yẹn primary school ìkìwánù ìkìwánù ní pé primary school yẹn tó wà ibi junction ìsàlẹ̀ àlùkò yẹn Opposite, ọjà tuntun báyìí ìyànà ọjà tuntun ìyà gẹ́ẹ̀tì ọjà tuntun báyìí ọpọsítì ẹni níbi microfinance bank kan tó wà ń bẹ níbi skúl yẹn mo fi Ọlọ́run wa búra jàbàtà ń sọ yí pé tóun bá rí èèyàn tó fi lè kúnlẹ̀ fún yẹn báyìí ó ní owó kọ́kọ́ sọ fún pé anta káàfì lẹ́yìn rẹ̀ lòun ẹ̀sẹ̀ máa sàlàyé fún owó kọ́kọ́ pé ń kẹfẹ̀ rí straight náà kẹ́lẹ́ bá mi pé àkídà burúkú làkídà yìí kèése àkídà nẹ́bì rárára làkídà ti ń gbé káàkiri kò dẹ̀ sáà bá lùsúnà ti ń pè yẹn kéfèrí báhùn ìyàwó àìṣà lélẹ̀ yìí ló pé ìyà sàárè ní rọ́yì àìbẹ̀ẹ̀kọ́ ni àìṣà ànábì sallallahu alaihi wasallam kò sọ pé akọ̀kọ́ kàfàrà rẹ̀ sílẹ̀ tìrẹ́pẹ̀ ìyàwó àìṣà àìṣà ó ti di káfìrí ẹ̀ẹ́sẹ̀ wá sàlàyé fún ọ́ẹ̀sẹ̀ wá túbá ó ṣe táúbà ọ́ẹ̀sẹ̀ wá gbà sílámù padà àìbẹ̀ẹ̀kọ́ ni a'udhu billah onu ní ọkàfàrẹ̀ mọ́lẹ̀ ọkàfàrẹ̀ mọ́lẹ̀ báyìí ìkan tán pè ní ibùnú halabi àbí halabi náà pè ní oúnjẹ èdè kó ní mọ́ sọ báyìí ó ní wà kàfàrẹ̀ mọ́lẹ̀ wà kàfàrẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ wà kàfàrẹ̀ mọ́lẹ̀ bí ṣe ṣe náà nù ìgbà pé nǹkan bọ́ọ̀lù lára wà kàfàrẹ̀ mọ́lẹ̀ ẹ̀ tó ti yẹ wà kàfàrẹ̀ mọ́lẹ̀ báyìí náà tó kí ẹ̀sọ pé wọ́n kàfàrà yàn mọ́lẹ̀ subhanallah pé bá ti lè kúnlẹ̀ báyìí <laughs> àwọn kàfàrà yàn mọ́lẹ̀ náà àwọn kàfàrà yàn mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà subhanallah eléyìí báyìí yapa ọ yapa àdìsọ́kà nabi sallallahu alaihi wasallam wọ́n wà lè máa ní wọ́n wà lè máa ní ẹ ti sọ fún wa wípé a ti gbọdọ̀ mọ̀ láti bàrá àdí àrẹ́bì adama mẹ́tàkù yẹn sí kò mú àyíṣà náà mẹ́tàkù yẹn ti mú àyíṣà ibi mẹ́tàkù náà láti mọ ìyanu sáré ẹ̀dàkùnbá náà ọba wá sáàmà ibi mẹ́tàkù àmà pé yàkan bẹ́nu sáré àwọn sọ pé mẹ́tàkù yẹn o ọgbọ̀rọ̀ rántí ó ti yẹn ni rántí tí ẹ bá ṣe pé Kùránì tó fún wa ní ròpín nǹkan yẹn ṣẹlẹ̀ wọ́n mẹ́ pé mìsáàkù kan ṣẹlẹ̀ sí ọ <laughs> musa ní sàlàyé fún abóyé ṣẹlẹ̀ ọ̀sán lọ ṣẹlẹ̀ àbórù ń gbáwó ní bó ní ìgbà náà so kọ́nà kó sànú wa ẹlẹ́ẹ̀kejì ní pé sí ẹrí ọ̀rọ̀ bó ṣe jẹ́ ọ̀rọ̀ àkídà yẹn ó tẹ̀ tí kọ́kọ́ ẹ̀rí ti nítorí pé ẹgbẹ́ bá sọ pé ìwé maka ni nǹkan ò tí ànábì ò tí sàlàyé fún wọn ni a ní lónìí ẹni kò sí jálù pé mẹ́sàkùn yẹ́ ṣe kíni ebi tẹ́ bá sọ ò tí sàlàyé fún wọn jahila ni Aisha nìyẹn ẹ sọ jahila ni Aisha nìyẹn tẹ́ bá sọ pé ànábì ò tí sàlàyé fún wọn ẹlẹ́ẹ̀kejì àwà sọ wípé ẹ̀rí pé ní Madina ni ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ ọdún mẹ́tàlá alákọ̀ọ́kọ́ láìlábùlà ní Mákà kí lànà bí fi ṣe ọ̀rọ̀ àkídà ló fi ọ̀rọ̀ sàárè ní pọ̀ sí wẹ́wẹ́ gbogbo àyà tó sọ̀kalẹ̀ àwọn àyà mọ̀kíyà ẹ̀mọ̀ pọ̀rọ̀ ìyá sàárè ìyá ọjọ́ ìgbéra kìyàmà táwọn kùfàrù kòrèṣò nígbàgbọ́ sí ní fọ́ sí wẹ́wẹ́ àwẹ́ẹ̀kọ́ ni ẹ̀rí pé àyàwó ń jẹ́ kó yẹ pé ó ní dakhalat alayya ajuzani min ujuzi min ujuzi yahudi madina madina ni ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tí ó bá ní sí kódà kí wọ́n má dákọ̀ madina sínú riwáyà yìí a ti mọ̀ yí pé ìyàwó Aisha anẹ́bì sallallahu alaihi wasallam gbé sílé níyàwó àyàgbàtánẹ́bì dé Madina kódà kan mọ́ dákọ Madina ń bẹ̀ tí ìyàwó Aisha bá kan sọ báyìí pé ànábì wá wọlé tọ̀ mí ma wọ́n sọ́bá a ti mọ̀ yí pé ìṣẹ̀lẹ̀ yí Mádínà ló sallallahu alaihi wasallam sí gíní ló tó gbé àyíṣà sílé kámọ́ wá sọ pé yàwó àyíṣà ká tó wá làmọ́lẹ̀ Yahudi Mádínà irú àwọn nǹkan tá ma máa fi mọ ọ̀rọ̀ mọ̀dàníyà ọ̀rọ̀ tó ti lè pẹ̀lú mẹ̀dínà ni pé tẹ́ bá ti ń sọ̀rọ̀ nípa ìbálò ànábì pẹ̀lú àwọn yahudi àti nàsọ́rọ̀ ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ mẹ̀dínà nìyẹn nítorí pé àwọn lọ́nàbí pàdé ní mẹ̀dínà abẹ́ẹ̀kọ́ ni so gbogbo nkalo ti pé ṣe ti ọyẹ ká ànábì wọn pé Aisha ní kèfèrí straight kánàbí ẹsẹ̀ wa máa sàlàyé fún pé sórí Aisha ó ti kọ́kọ́ di káfìrí báyìí náà anta kàfírọ̀ ya Aisha anta kàfírọ̀ kàfọ́rtì ya Aisha ó ti di kèfèrí báyìí náà so èyí ẹsẹ̀ wa máa sàlàyé fún ọ tí bá ẹsẹ̀ wa sàlàyé fún ọ tọ́ ẹsẹ̀ wa túbá ẹsẹ̀ wa tó Islam gbà àbí tọ́ ẹ̀rí pé eléyìí báyìí ọ̀rọ̀ tí ẹ̀rí pé ẹ̀rí yìí ẹ̀rí tó ẹ̀rí tó lágbára gidigan ni tó gbé ọ̀rọ̀ àìlọ́dẹ̀rù ìjáàlù wa ìyàwó Aisha ó pe ìyà inú sàárè ó pè nírọ́ ó dẹ̀ sí àyìmọ̀ kan nípa ìyà yìí ni ẹ tí ọ̀nà sáà ló fi bí anábì sallallahu alaihi wasallam lérí nínú ìgbà mí ń bẹ tó yẹ pé ìwọ sọ̀rọ̀ fún èèyàn kan ọ̀rọ̀ àkídà lọ sọ́n tòótọ́ ọ̀rọ̀ tó lè yàn jáde kónú Islam ló sọ fún ẹni yẹn tòótọ́ tó yẹ kó gbọ́yé tó yẹ kó tẹ̀lé amẹ́niyàn wá nígbà kò tí ì túmọ̀ sí pé kèfèrí lẹ́ni yẹn kí ló fà á nítorí pé ẹni yẹn lè má gba ìwọ láàfà nítorí pé ìyàwó Aisha náà yí tí ò jẹ́ kóhun náà gbà ní pé àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí pé àwọn Yahudi rẹ̀ mìíràn máa gba ẹ̀sìn lọ́wọ́ wọn ẹjọ́ ọ̀nà sáàmà yìí Aisha wo àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn ìgbàtánẹ́bí sọ sẹ̀ pé lẹ́rẹ̀kẹsẹ̀ lọ́gbà pé ẹni tó yẹ ká gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ náà nílé Aisha ò gbà wípé àwọn ìwọ̀n yìí mọ́ tán ni wọ́n náà lè sọ̀rọ̀ fún èèyàn kan nínú àwọn bàbá bàbá tẹ́yìn sábà máa ń pé bàbá yẹn takò kí ní ìrìnà ọ́n bàbá yẹn lè mẹ́ni confidence nínú ẹ̀ pọ́ọ̀mọ́ tó ń sọ pé kátàkátà lọ ń sọ àbíkọ̀ possible ní kátàkátà láìkẹ́ ń sọ sára wọn ṣe ìtẹ́fẹ́ kẹ́gbà lọ́wọ́ yín nẹ́kọ́ yìí ẹbẹ́ ara àwọn ìtẹ́fẹ́ kún wọn sí ìtẹ́fẹ́ kẹ́mà gbà lọ́wọ́ yín náà <laughs> ní kẹ́lì fi Islam nílẹ̀ nínú àkídà èmi ò mọ́ lórí ibi jáde ó ànábì ló mú yìí alayhi salatu salam ànábì ló mú àlẹ́wọ́dún ibi jáde ṣùgbọ́n ọba kó sànà wa àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá sàlàyé fún yẹn gbà mí tí ò bá gbà lọ́wọ́ yín kò tí túmọ̀ sí pé kẹyàra pè ń kéfèrí báyẹn nítorí wípé ó lè jẹ́ sí wípé in tó fa ni pé kò ní confidence nínú rẹ̀ kò gbàgbọ́ wípé ọmọ tó ń sọ kò gbàgbọ́ wípé tó ń sọ ẹ bẹ́ẹ̀ lórí inú ẹ̀sìn kò gbà ọ́ láàfà ẹ̀tí ọ̀nà sábà ní sìn tó bá yẹ kó bá gbọ́ lẹ́nu ẹni tí ó gbà láàfà tó mọ̀ pé ẹni yìí ó fọkàn balẹ̀ sí pé ẹni yìí mọ kéwú ó ṣeéṣe kó gbà kó mọ̀ tàkù tó gbé yọmọ̀ ni

ọmọ́ká ò sí pé yẹn kèfèrí láṣákà pé aláìmọ̀kan olórí kòkòrò jẹ́ ọmọ nkẹ́ǹkà jẹ́ tó establish jẹ́ ó sì fẹ́ kọ́mọ́ ẹ̀yìn lálẹ̀ sí ní kí ẹmọ́ sí tẹ̀klid kí ni wọ́n ń pè sí yẹn tẹ̀klid ló ń pè sí yẹn ìtẹ̀lé afọ́jú nìyẹn ó rẹ̀ rí múlẹ̀ ó sì rẹ̀ kọ́ tẹ̀lé bí ó bá ti tẹ̀lé yóò di kèfèrí <laughs> ó kúkú ya dáa kó pè ń kèfèrí

lórí ọ̀rọ̀ al-udhur rijal nípa wípé al-udhur rijal ó ń bẹ nínú ọ̀rọ̀ àkídà òun náà ni hadith tó wà ní Bukhari àti Muslim again ó sì wà nínú àwọn ó wà nínú Muwatta Imam Malik ó wà nínú Musnad Imam Ahmad ó wà nínú àwọn masanidu bẹ́ẹ̀bẹ́ẹ̀ láti àwọn sunan hadith yìí gbajúmọ̀ dáadáa gan ọkùnrin kan tó sọ wípé ó sọ fún àwọn ọmọ rẹ̀ wípé tí òun bá kú ó ní ìdá anamitu ó ní tí ń bá kú hadithu yìí ẹjẹ́ nǹkan bí ó ṣe wá láti pìlẹ̀ bó ṣe wá láti pìlẹ̀ ni pé كان رجل ممن كان قبلكم لم يعمل خيرا قط إلا التوحيد أرات الشيخ الألباني يتفي تفي مو حديثنا و أجل الله سيبتي رواية حديث يوا كغان سيبا نسي ẹ jẹ́ ká wo muwatta imam malik rahimahullahu ta'ala muwatta imam malik sọ wípé wọ́n ni haddathani an malik wa haddathani an malik an abi zanad an al-a'raj an abi hurairah anna rasulallahi sallallahu alaihi wasallam qala qala rajulun lam ya'mal hasanatan qat لأهله إذا مات فحرقوه ثم أذروه أذروا نصفه في البر ونصفه في البحر فوالله لئن قدر الله علي فوالله لئن قدر الله عليه ليعذبنه عذابا لا يعذب أحدا من العالمين فلما مات الرجل فعلوا ما أمرهم الله بي ما أمره ما أمرهم به فأمر الله البر فجمع ما فيه وأمر وأمر البحر فجمع ما فيه ثم قال لما فعلت هذا قال من خشيتك يا رب وأنت أعلم قال فغفر له حديث إني أكبر إلي توانين نموطو إمام مالك المقاين naam ẹ jẹ́ kí a wo ẹgbà wa ilé tí ó wà nínú musnad imam ahmad rahimahullahu ta'ala ẹgbà wa ilé tó wà nínú musnad imam ahmad rahimahullahu ta'ala wọ́n ni hadithi wá látọ̀dọ̀ abu hurairah bákanáà anin nabiyyi sallallahu alaihi wasallam qala أصرف رجل على نفسه فلما حضره الموت أوصى بنيه فقال إذا أنا مت فأحرقوني ثم اسحقوني ثم ثم اذروني في, في الريح في البحر فوالله لئن قدر الله علي ربي فوالله لئن قدر علي ربي ليعذبني عذابا ما عذبه أحد لا يعذبان عذاب لا يعذبني عذابا ما عذبه أحد قال ففعلوا ذلك به فقال الله الأرض فقال الله للأرض أدي ما أخذت فإذا هو قائم فقال فقال له ما حملك على ما صنعت قال خشيتك يا رب أي أو مخافتك فغفر له بذلك حديث wá látọ̀dọ̀ Abu Hurairah látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam wọ́n ní ọkùnrin kan nínú àwọn tó ẹ́sì pé ó ti sáájú kọjá lọ síwájú ìjọ Nabi sallallahu alaihi wasallam síwájú ká tó gba Nabi dìde ó jẹ́ ni tó jẹ́ sí pé kò síṣẹ́ eré kan kò síṣẹ́ eré kankan rí láyé kò síṣẹ́ eré kan rí láyé ó tún wá ṣiṣẹ́ ẹbú tó pọ̀ gan ó ṣiṣẹ́ ẹbú gan tó pọ̀ falamma ahadarahu al ìgbà tí kú wá dé awsa bani ó wá pé àwọn ọmọ rẹ̀ jọ pé wọ́n jùkúlẹ̀ onítọ̀ ó dàbí pé ọlọ́jọ́ ti ń tó àti fẹ́ rí bí àgbárí ó pé àwọn ọmọ rẹ̀ jùkúlẹ̀ ó ní faqal ó sọ fún pé idha ana mitu ó ní tí ń bá ti lè kú pẹ́rẹ́ báyìí fa ahriquni ó ní ẹ̀dáná ẹjùmí sínú náà kẹjọ́mi nínà kí n dérú tí n bá ti lè kú òkú mi ẹjọ́ náà kó dérú fa ahriquni thumma tẹ́ bá ti wá jómi ná tí mo dérú tẹ́ sọ mí dérú pátápátá thumma dhruni fi rih ẹ wá ẹ̀dà sátẹ́gùn ẹ̀dà ẹrú náà sátẹ́gùn ẹ̀fún sátẹ́gùn filbahari ẹ wá ṣe báyìí lórí omi ni ẹ lọ sórí agbami bí òkun bí ọ̀sà bí àwọn odò ńláńlá tẹ́bá wá débẹ̀ ẹrú mi tí ẹ ti tẹ́ ti jómìnà tí bó ti dérú tẹ́ ti mú ẹrú náà tẹ́ ti lọ lúgbúrú yẹn ẹ sórí omi bẹ́ẹ̀ nítorí wípé fawallahi ó ní toríké mo búra pẹ̀lú Allah ọlọ́wọ́n bá Allah la in qadira alayya rabbi tí ọlọ́wọ́n bá bá ní ìkápá láti gbé mi dìde la yu'adhibanni 'adhaban ma yu'adhibuhu ahadun yóò fi ìyà kan jẹ mí tí wọ́n fi jẹ nìkan rí láyé ìmọ̀ jẹ ìyà níwájú ọlọ́run o bọ́lọ̀wọ́n bá lágbára àti gbé mi ni tó bá yẹ pọ́lọ̀wọ́n bá lágbára àti gbé mi dìde àà ìjì àgbákò ìyàwájú ọlọ́run torí pé kí ni o kò síṣẹ́ eré kan rí láyé kílá ní òṣe kò síṣẹ́ eré kan rí bèèlé ní àfọkàntẹ wípé wọn gbà ọlọ́run <laughs> tó bá yẹ pé òdodo ní pálùkì á mọ̀ ń bẹ́ ń tó tọ́ pọ́lọ̀wọ̀n bà lékẹ́lá ní kápá àti gbé àwọn tó bá kú dìde àgbákò yọ jẹmí ọkùnrin yìí ń sọ báyẹn kọ́ọ̀l anábì sallallahu alaihi wasallam sọ pé fafa'alu dhalika bihi wọ́n bá nígbà tọkùnrin ikú àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ bàbá wọn náà bá ṣe bí bàbá wọn ṣe ní káṣeun فقال الله فقال الله للارض: ọlọ́wọ́ bá wá ń sọ fún ilẹ̀ ọlọ́wọ́ bá ní adì má àkọ́fì gbogbo ìntẹ́ ń kálukú ilẹ̀ yìí tó ti mú nínú ẹrù ọkùnrin yìí ma bá mi dá padà ma bá mi dá padà ọlọ́wọ́ bá lékẹ́lá ní kí ilẹ̀ kókó gbogbo eérú ọkùnrin tó fọ́n káàkiri ṣẹgbọ́n ti fọ́n sátẹ́gùn atẹ́gùn ti gbé káàkiri gbogbo bí tí atẹ́gùn gbé lórí òdòdé àtòdò gbogbo ẹ̀ lọ́wọ́ alẹ́kẹ́lá ní ẹbá mi kójọ ọba kójọ fàyídà huwa qa'imun lọ́wọ́ alẹ́kẹ́lá bá gbé dìde lọ́bá dúó wàhálà dé in tó rò pé kò lè ṣẹlẹ̀ lọ́ṣẹlẹ̀ yìí faqala lahu kí ló mú ọ ṣe tó ṣe rí ná nǹkan tó ṣe yẹn kí ló mú ọ ṣe qala khashiyatuka ya rabb ní à ẹ̀rù ẹ̀nà lọ́bà mi ọlọ́run ẹ̀rù pé tó bá fi lè gbé mi dìde lọ́bà mi tí mo fi ní kẹsẹ̀ mi báyẹn kí n má ba kí n lè escape ìyà tó bá tiẹ̀ jẹ́ pé yó ṣẹlẹ̀ khashiyatuka ẹ̀rù ẹ̀nà lọ́bà mi tí mo fi ní mọ́sáfẹ́ wá ọ̀nà tí ma fi ṣe kíni tí ma fi escape lọ́dọ̀ ọlọ́run ọba faghafara lahu bidhalika ọlọ́run nítọ̀ èmi ọlọ́run foríjì wọn subhanallah kí lè yẹn ṣe jama'a wọ́n ní lam ya'mal khayran kò ṣe dáadáa rí láyé ó tó wá kú lẹ́ni tí ó ṣe ọlọ́run fi qudratillah ó tún ṣe èyàn méjì nínú ìníkapá ọlọ́run ọba lórí gbígbẹ̀dá dìde tóun ti bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékẹ́lá foríjìn jàmáà kí lẹ̀ rí bí báyìí ẹ̀rí àwọn àfáàsúnà mẹ́ ń lo gan alimam ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n lo ẹ̀rí lórí ọ̀rọ̀ wípé nínú àwọn àdílà ẹ̀rí tó wà fún al-udhru bil ẹ̀rí tó wà fún wípé ọlọ́run ọba àlékẹ́lá máa ń fún yẹn ní àwíjàre aláìmọ̀kan ọlọ́run ọba dẹ̀ fẹ́ kí àwa náà káwa náà máa fún nígbà tó ọlọ́run ọba ṣe fún yẹn láwíjàre aláìmọ̀kan àwa tí táwa fẹ́ gbé dájú ọlọ́run ọba léyìn lórí bóò láṣẹ wá lẹ́yìn àmọ́sà tí wọ́n jù tọ́lọ́run lọ <laughs> bóò láṣẹ alọ́lọ́wọ́n bá fún rẹ̀ gẹ́gẹ́ wọ́n mọ́ wọ́n fún ẹ̀lẹ́ skills wọ́n wá ní kọ̀sẹ̀ skills lọ́dọ̀ tí ẹ ah! ọlọ́wọ́n máa ṣe tí ẹ ṣe wọ́n lọ́dọ̀ ajá alìkìyàmà wàhálà ọba ṣẹlẹ̀ o àwọn ọmọ ìjọ rẹ̀ nìkan sọ náà ni ọba wà lìjẹ́ náà nam àwọn ọmọ ìjọ rẹ̀ nìkan òun náà ni ọba wà lìjẹ́ náà <laughs> lóò wọ́lọ́wọ́ kó sànú wa Al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n jẹ́ kó yà pé wọ́n ní ẹ̀rí ẹ̀rí kan ní tó yẹ pé ó strong gan ó lágbára gan lórí ọ̀rọ̀ wípé al-udhru bil jahl ni orinlẹ̀ nínú ọ̀rọ̀ àkídà orinlẹ̀ nú ẹ̀sìn kí wá ní ọ̀tọ̀ ní kí ẹ fààyè bí tí kẹmọ fíkíhù ibi tẹ́rí wà gánbẹ̀ tán pè ní mahallu shahid ààyè bí tí ẹ̀rí wà àti wípé kẹ́ẹ̀lẹ́ lò tí ó fi bá ń tí à ń sọmú ọ̀tọ̀tọ̀ ni ló ti jẹ́ pé èyẹ́ lè mú àyà kùránì wá sẹ́gbẹ́rì ẹn tó bá mú àyà kùránì wá sẹ́gbẹ́rì ló mú wá ṣùgbọ́n a lè mẹ́gbàáyàn yẹn lọ́wọ́ rẹ̀ kí ló nítorí pé tó bá jẹ́ pé ibi tí ń lo àyà yẹn sí nǹkan ni ìtumọ̀ àyà yẹn lọ tó bá jẹ́ pé in tí ń fi àyà yẹn sẹ̀rí lórí òun ni àyà yẹn ń sọ sẹ́gbà o lè Islam haram ni nǹkan tó ọlọ́wọ́ bọ̀ fẹ́ ni ọwá ni ọlọ́wọ́ bá ríkẹ́ sọ pé zina ọlọ́ni la ẹgbà lọ́wẹ́ ìdásọ ní pé àyà tó ń wíhun àyà ilé ìkọlọ́lọ́ ní tí rámà jàlì ẹ̀rí ló mú wá ń tó tọ́ ṣùgbọ́n ẹ̀rí yàn sọpọ́ọ̀tì ìtòlósí ó gbọ́dọ̀ fún wa lẹ́rìí ibi tọ́lọ̀ ti díkí ni o wọ́n ni as-sariqu was-sariqatu ẹ̀hẹ́ ìgbàyẹn ló tó fún wa ní ìdájọ́ ẹn tó bá jalè nínú Islam náà àbí kéèyàn fẹ́ fún wa lẹ́rìí nísìn lórí ọ̀rọ̀ pé rìbá ọ̀dá ọwá ni Ọlọ́run bá sọ pé innal khamra wal maisir innal so nítorí wípé ọ̀tọ̀ ni kéèyàn mẹ́rin wá ọ̀tọ̀ ni pé kí ẹ̀rí tó ń sọ yẹn ẹ̀rí tó mú wá yẹn kó máa ṣe dédé tí ó tó mú wá lé lórí ó ní àwọn intíjàbà táwọn ọmọ kó wá tí àwọn ọmọ aláìmọ̀kan yóò ní mẹ́rin wá àyà ọ̀tọ̀ ní táyà ń sọ ọ̀tọ̀ ní tí hadith ń sọ ọ̀tọ̀ ní tí ń gbé jáde yóò sì mọ́ ní hadith anábì ni mo fún yíò àtọ́yà kùránì ṣe bá ní sí kò sì ní ká máa gbàyàn lọ́wọ́ rẹ̀ àmọ́ wà ní àà ah, wọ́n kẹ́rí wá gán sáàtù ti yẹjú ẹ̀ àwọn láàrín ti fún létí wọ́n ti fún létí wọ́n ti kọ́ ẹ̀rù wọ́n ti kó fọ́ lẹ́nu fún gán àwọn kátàkátà ní sínsọ àwọn àyà tí ọ sọ tí ń sọ iná ni gbà tí ọmọ tó wà lẹ́wọ̀n yẹn Rọ̀ṣídì Àbúbejì

ẹ̀ríwò wàláì tatment àti grammar ọ̀pọ̀ lọ́dọ̀ wọn gẹ́ bí àṣà jàbàtà ọlọ́wọ́n ẹ̀yẹ igi ní ìmọ̀ mílẹ́nu tatment àti grammar tó nígbà mí èmi ò jẹ́ kí sọ́tẹ́ gan láwùjọ bí táwọn <laughs> ti ni o òyìnbó wọ̀dá ni ń sọ àti tátímẹ́ǹtì àti kírámà wọ́n láìkì ẹ̀gan ẹ̀rí wípé mẹ́yàn bá ti mówó lẹ̀ síwájú àfá nǹkan o àbí kí n plé rẹ̀ fún yìí <laughs> wọ́n ní kí n plé rẹ̀ ilé mówó lẹ̀ síwájú àfá pé àfá àmúfẹ́ ẹbá mi sàdúà ó ti sẹ́bọnu ó ní kódà kò sẹ́bọ tó tó ẹnúnú tíra wo ló ti ká wà láìta láì kò sínú tíra ẹyọ kan báyìí àbí wájúwá tí wọ́n mú wá ọlọ́run ṣàánú wa dé àwọn ọmọ wọ̀nyí òun ni ẹjẹ́ pílẹ̀ rẹ̀ bismillah ẹjẹ́ yìí sókè o ó dá pé ó lọlẹ̀ díẹ̀ èyí ti dájọ́ amúrò lọ́wọ́jọ́ àwọn ah, mọ́lódì mo fẹ́ pílẹ̀ rẹ̀ ni naam ah wọ́n ṣe báyìí ah ẹlọ́kùn ìwọ́n lọ ń dáwò yìí àyọ́gbọ́ ah, ìtara rẹ̀ ní èyí ti káìsọ̀ amúwò lọ́wọ́jọ́ àbá kó dẹ̀ ẹ̀bọ́ tún nìyàn kò ṣàtọ̀ sí àwọn kèfìlà àwọn àsìkò ànẹ́bí kẹ́ ẹ máa fowó kalẹ̀ síwájú àbá àgbéká bá máa bá yín ṣàdúrà ní ìrí ẹbọ tó torí kò yàtọ̀ sí ẹbọ táwọn kìtìlá àdébí ìṣe lásìkò àdébí ìṣe èyí táwọn tó wá fi burú ni pé ẹ̀yin tó wá ń fowó lẹ̀ tàbí kò sí níwájú àdébí ní gbogbo lẹ̀ wájú àdébí ni àwọn náà dẹ́ẹ̀ sọ́jí dáhùn wọ́n ná kí nígbà náà ìpínlẹ̀ tí wàá rí náà ṣeré lẹ́yìn lẹ́nu ojú àwọn tàbí lọ ni. tó torí náà kò ní báyẹn o ọkùnrin lẹ́wájú àbáyẹ bá ń tọrọ kán bọ́ ń tọ kí ni òun náà ni máa ń àbúdò ìlà lè yùkọ̀ rìbúnà ìlà lọ ìzúlfà ibi tá ẹ̀kọ́ bí náà nìyẹn àjọ ti fún wa àgàn fẹ́ ká máa bá wa gbàdúrà wa lọ́dọ̀ àlọ́ O kí ló ní kò gbé gàrẹ́ lọ. gbogbo kí ni àgbọ̀dọ̀ sàkíyèsí ẹ̀ bá ń sàdúrà sí ẹni èyí tó ń sàdúrà fún ààrẹ kí ló mẹ́nu rẹ̀ ẹ wá kó inú ẹ̀jẹ̀ ẹbọ tún lẹbọ ẹ tó yẹ kí n sàdúrà fún àmì ní pé ẹlẹ́tẹ̀ nìmi ó wà fẹ́fẹ́ tẹ́lẹ̀ ó fẹ́ àti wọ́ àbí lẹ́yìn blẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí ni ẹjẹ́ blẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí èyí ti káìtọ̀ amúwò lọ́wọ́jú àfà àkúdẹ̀ ẹ̀bọ́ tún nìyàn kò ṣàtọ̀ sí àwọn kèfìlẹ̀ àwọn àtùkù ànẹ́bí kẹ́ ẹ máa kó rúkà lè tọ́jú àfà àgbéká bá bàbá yín ṣàdúrà ní ìrí ẹbọ tó torí kò yàtọ̀ sí ẹbọ táwọn kèfìlẹ̀ ànẹ́bí ṣe lásìkò ànẹ́bí ṣe èyí táwọn tó wá fi burú ni pé ẹ̀yìn tí wọ́n ń fowó lẹ̀ tàbí kò sí níwájú ànẹ́bí gbogbo lẹ̀ wájú àwọn náà dẹ́yìn sọ́jú yá wọ́n ná kí nígbà náà ìbílẹ̀ tí wàá rí náà dérí lẹ́yìn lẹ́nu mú àwọn tàbí lọ ni. sọ́tòrí náà kò rí báyẹn o ọkùnrin lè wájú àbá ẹ̀ bá ń tọrọ kán bọ́ tọ́ kíni. òun náà ní máa ń àbúdú ohun ìlà lè yùkọ̀ rẹ̀ bú náà ìlàlọ́ ìzúlfà ibi tá ẹ̀kọ́ bí náà nìyẹn. àjọ ti fún wa àgàn mẹ́kàn máa bá. náà mo rò pé a ti gbọ́ ṣé àmọ́ pọ́ ẹ̀kọ́ lẹ́wọ̀n tó tọ́ báyìí torí pé ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n ni subhanallah ó ní kí èyàn fowó lẹ̀ síwájú àfà pé ẹba ń tọrọ ó ní ẹbọ ni ó ní kódà àwọn ọ̀rẹ́ tó tó subhanallah so ìgbà tí ó lo àyà ibi tá ti lọ nìyẹn ìgbà tí ó mú àyà wá ó ní torí kí wọ́n sọ pé àyà kọ̀rọ̀ sọ pé qalu ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa illa liyuqarribuna ila Allahi zulfa subhanallah ọ̀rọ̀ burúkú ìtú àyà kùránì ní tukútù lélé mú fọ́nà bàbúra ìgbé àyà kùránì gbòdì ní irú àwọn ọmọ kírímínà tí jàbàtà fọ́n káàkiri pé kọ́ mọ́ ṣe dáwà lélé yìí nígbà tó yìí jẹ́ sí pé dáwà ti ẹ̀ náà ògbóǹtarìgì kírímínà dáwà ní ọ̀gá òun lọ̀gá wọn so ló bí ẹpá àwọn ọmọ wọ̀nyí àyè gbà wọ́n gan láti sọ̀sọ́kúsọ òun náà lọ́ba ló fi rí ẹ̀wọ̀n he náà kí láyé fọyọ́ bẹ̀ ni pé intawa ń bá lọ ọ̀rọ̀ sì ń padà bọ̀ lórí tiẹ̀ akànsáré mú àwọn ẹ̀rí wá lórí wípé bá ṣe tó sọ fún àwọn ọmọ rẹ̀ pé tóun bá kú kí wọ́n ṣe òun báyé ṣe òun yìí jama'a ẹni yìí jáhìlù ni aláìmọ̀kan ni kí ló fà tó fi yẹ jáhìl nítorí pé nígbàtí yàbàtà ọba máa fèsì lórí hadithu yìí ó ti fèsì lórí ẹ̀ nígbàtí ó yanjú ọ̀rọ̀ alẹ́rọ́sùnbì já àlúgbò bàtà fi ni ẹ̀rí kó ní gbàtán bílẹ̀ pé máa hamala kàílẹ̀ mọ̀ sonat ó ní kọ̀ṣíyà tún kẹyà rọ́b pé àà ìbẹ̀rù ọlọ́run ní ṣídẹ́tùl kọ́ṣíyà mo ní ẹ̀ẹ́ ṣídẹ́tùl kọ́ṣíyà a jẹ́ pé àwọn àdárù ti pọ̀nù alẹ́rúdúrú bí ṣídẹ́tùl kọ́ṣíyà <laughs> ẹ̀rí kéwú kíkéwú ẹ̀rí kéwú burúkú alẹ́rúdúrú bí ṣídẹ́tùl kọ́ṣíyà inú tíráwó láti rí <laughs> ẹnìkan lọ́wọ́ àánú súra jàbàtá <laughs> torí ẹ̀ lè rí mbì kankan láyé wàláhì ẹ̀ lè rí ókè challenge ni kan bá wa fèsì inú tíra tó bá ti kàá alẹ́rúdúrú bí ṣídàtì kọ́ṣíyà kàfèsì kan mú wá ìṣẹ́wà láǹfààní tọ́ráwò òrírí alẹ́rúdúrú bí ṣídàtì kọ́ṣíyà a jẹ́ pé inú àwọn àzárùta ní ó tó ṣe mú kan mánu alákọ̀ọ́kọ́ anisiyan alkhọ́tọ̀ alikrọ́ mẹ́tẹ̀ta yẹn lọ́gbà wọlé ó lọ́gbà jáàlù wọlé nínú ọ̀rọ̀ ahkam ọ̀gbà wọlé nínú àkídà bó jẹ́ pàánẹ́bì kọ́ ló pín ìwọ̀n ló pín fúnra rẹ̀ báhùn tọ́ ó di mẹ́rin ó tó ti wá fi kankó báyé ò tó náà tó ti dálẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ àrùn tí ẹni al àá jàbàtà ìsọkúsọpọ̀ awòkè hàn asọ̀sọkúsọ gbà ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ sọ́kùnrin al-Imam Ibn Taymiyyah sàlàyé tábàlọ́ka Mawsu'atu al-Albani fil Aqida wọ́n sàlàyé jáhìlù lọkùnrin ni àìmọ̀kẹ́ni nítorí wípé ẹni tí bá ń ṣe ṣákù jáhìlù ni nítorí pé nǹkan tán pè ní al-ilmu òun náà ni ìdìrọ́kù ṣe ìdìrọ́kàn kéèyàn mọ̀ nǹkan kọ́ dá lójú kọ́ má sí èméjì ń bẹ̀ o náà pè ní al-ilm so yíba ní sin yìí àwọn nǹkan tí ó wá jẹ́ ìdírọ́kù náà òun náà pé oríṣìí bẹ́ẹ̀ ló nínú ẹ̀ ni àṣàkù wà nínú ẹ̀ ni zọ́nù wà so yíba ìdírọ́kù lòun náà ni pé ìdírọ́kù shay ala wajhin yukhalifu ma alayhi kéèyàn mọ̀ nǹkan lójú ó yapa sí bí nǹkan yẹn ṣe rí tàbí ìdán àmì bẹ́ẹ̀ náà ni ìdán kí wà ní àṣẹ́kù òun náà ni ìdúrọ́kù ṣe ìdúrọ́kán ghayra jazimi kíyàn ma nǹkan àmọ́kọ́mọ́dá lójú ìdán pè ní ṣákù nìyẹn àìmọ̀ní ló fi jẹ́ ni a ní jahlun basiqun a ní àyìmọ̀kan tó fúyẹ́ a dẹ̀ ní jahlun murakkabun àyìmọ̀kan tó wúwo àyìmọ̀kan tó pọnmọ́ ó ní kéèyàn má mọ̀ nǹkan kó dẹ̀ má claim pòun mọ̀ kò yí bá ní sí yìí ó náà ni idraku shay idrakan yukhalifu ma alayhi nǹkan tán pè ní jahlun murakkabun yẹn kéèyàn mọ̀ nǹkan kéèyàn sọ fún yẹn ní sí pé mo gbé dání yóò kéèyàn ní báyìí rò Eh, àbí kó ní húwà ní ẹ̀ṣẹ́ ìjàrí pé ilé kí ni húwà sẹ́mọ̀ pé jáhìlù mọ̀rọ́kàbù eh, ní ẹ̀hẹ́n ìtànkpé ní jáhìlù mọ̀rọ́kàbù ní ẹ àmá kẹ́ẹ̀bì ẹ̀lẹ́ lè o tv <laughs> ẹ̀rí pé ṣákù ni ẹ kò ní èméjì kò ní àmàdájú lórí nǹkan yẹn so tẹ́yẹn bá lè ṣe ṣákù tẹ́yẹn bá jẹ́ni tí ṣe ṣákù jáhìlù ni aláìmọ̀kan ni kò mọ̀ nǹkan yẹn torí pé ilmù ni pé kíyàn mọ̀ nǹkan nímọ̀ tí ò ní sí èméjì mẹ́ kíyàn mọ̀ nǹkan ní ìmọ̀ àmàdájú tí ò ní sí èméjì mẹ́ so ẹni yìí tó ṣe àtọ́sàsọtẹ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ yìí aláìmọ̀kan ni kí ló fà á nítorí pé ó ṣe ṣákù nínú kúdìrọ̀ la ìǹkọ́dìrọ̀ lọ́hùn àléyà tí ọlọ́run ọba bá ní kápá àti gbémi dìde ó ṣe iyèméjì nìyẹn wà ṣákù fi kúdìrọ̀ ti là kúfùrùn kíyàn ṣe iyèméjì nínú níkápá ọlọ́run ọba kúfùrù ni àbí kíyàn ṣe iyèméjì nínú kan nínú àwọn iṣẹ́ ọlọ́run ọba ìròyìn ọlọ́run kúfùrù ni kí a ń ṣe méjì pé á ah, sálìkì yá máa sí ń bẹ báyìí sá wallahi ó ti di kèfèrí ilé náà ń pè ní kúfùrù shak kèfèrí ìṣe méjì kí a máa ní áà ah, sọ́lọ́n sí ń ah, bẹ ṣá báyìí áà káì sọ́lọ́n sí ń bẹ áà wọ́n sì lọ́lọ́ ń bẹ sẹ́sì ṣú ọ̀pọ̀lọ́ ń bẹ ṣá ọlọ́run ṣàánú wa ṣá àbádá kìí á máa mọ́ gbogbo ẹ̀ ọlọ́wọ́ sásánú wa bá dàlù kìyàmà àmà mẹ́ ọba mi dàlù kìyàmà yẹ káì wàláhì ibi tó bára wọ́n ń bẹ ṣe ibo wà náà ibo báyìí ibo wà náà ẹ̀sì rò pé náà ń bẹ báyìí ṣá àwọn àfáà náà ń ẹ dákun ta ní mọ́ sí èméjì aláìmọ̀kan ni àbẹ́ẹ̀kọ́ ni ẹni tó bá mọ̀ tó bá jẹ́ olùmọ̀ sí yóò sí èméjì láìláì ẹni tó bá jẹ́ olùmọ̀ yẹ̀kínù mọ́ ń bẹ fún kalla sawfa ta'lamun thumma kalla sawfa ta'lamun kalla law ta'lamuna ilmal yaqin ilmal yaqin ṣe bá ní sí ẹni tó bá ní ilm yaqinu gbọ́rọ̀ wà fún so ibẹ̀ ní sí ló jẹ́ pé tó bá ń ka ṣùrútù la ilaha illallah fún wa wọ́n ni aliyakinu almunafi lishak pé èyàn gbọ́dọ̀ ní yakinu èyàn gbọ́dọ̀ ní ìmàmàdájú tó takó ìmáṣe èméjì nípa ìgbàgbọ́ so ẹni yí báyìí ó ṣe èméjì nínú kúdúrọ̀ ọlọ́run ba la in kọdírọ̀ Allahu alayya ó ní tí ọlọ́run ba àríkílá bá ní kàpá àti gbémi dìde máa anna wípé jáhìlì ni aláìmọ̀kan ni kò mọ̀ nípa báwo ni kúdìrọ̀ ọlọ́run bá ṣe tó kọ̀mọ̀ yí pé kódà bóhun bá jóra òun níná tán fún irú òun káàkiri kọ̀mọ̀ yí pé kúdìrọ̀ ọlọ́run bá ní kápá àti kóhun jọ ló fi sọ wíkẹ́ ṣe bẹ́ẹ̀ òun ó lè escape yọ ọlọ́run bá kò mọ̀ kó ṣe ṣàkọ̀mọ̀ pé kúdìrọ̀ ọlọ́run bá kọ̀mọ̀ bí kúdìrọ̀ ọlọ́run ṣe tó bí kápá ọlọ́run bá ṣe nítorí wípé ọlọ́run bá mọ̀ yí pé ó sàláì màkání kìí ṣe yí pé ó jẹ́ni tí ó láyà sọ́lọ́run bá kò yí báyìí sí àìmàkání ò jẹ́ kọ́ mọ̀ yí pé nǹkan tó ń ṣe yẹn kò lè mú escape nínú yọ ọlọ́run bá ẹ̀rù ọlọ́run ọba ló bá tó fi dípò ní kán ṣeun bó ṣe ṣeun yẹn nítorí pé tábàtí ṣeun bá yẹn ọlọ́run yẹ pọ́ bá mọ̀ yí pé kò sọ́nà tóun lè fi escape nínú yọ ọlọ́run ọba ni kò sọ́nà tóun lè fi bọ́ níbi ìdájọ́ ọlọ́run bá ní sí àmà pé kó tó kú ní ó ti ṣe àwọn nǹkan tí ó ṣe gẹ́ni tí ó mú rí ìyọ́nà ọlọ́run bá bẹ̀tọ̀ òun rò pé bóyá tóun bá kú òun láwọn ọ̀nà kan tóun lè gbà tó yẹ sí pé tóun bá gba àwọn ọ̀nà yẹn òun lè fi escape nínú ọlọ́run bá nígbà tó fẹ́ kú ló fi pe àwọn ọmọ so that kí ọlọ́run bá lè kí lámọ́ fi ní kápá àti gbé mi dìde torí pé tẹ́ ẹ̀ bá ṣe mí bẹ́ẹ̀ tọ́lọ́run bá fi ní kápá àti gbé mi dìde máa jẹ́ àkàn tí ń jẹ tí ò jẹ nìkankan rí so ẹ bá ní sí yìí so eléyìí báyìí ó jẹ́ dẹ̀lú lẹ́lẹ́kejì nínú àwọn àdílà tó yẹ sí pé àwọn àfáà tí wọ́n wa méjèèjì wọn tó wá nínú àwọn náà wọ́n máa ń lò gan kódà òun ni wọ́n fi gbà wípé kí a máa ṣe tawassul àmì kí a máa ṣe tabarruk kí a máa wá àlùbáríkà níbi nǹkan wọ́n lẹ́bọ ni ní gbogbo tabarruk ká máa wá àlùbáríkà níbi gbogbo nǹkan wọ́n lẹ́bọ ni tó bá ti lè yàtọ̀ sí nǹkan tí ṣẹ̀rí àníká wà àlùbáríkà mẹ́ ẹ̀rí kan máa ń bẹ̀tán máa ń lò hadithu yìí hadithu àwọn hudathahu ahdin bil kufri àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba islam lásìkò annabi sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n gba islam tán kò pẹ́ wọ́n wá ń lọ sójú ogun pẹ̀lú annabi sallallahu alaihi wasallam wọ́n wá dáyé ká tẹ́fẹ́ sinmi wọ́n wá sọ fún annabi sallallahu alaihi wasallam pé annabi abẹ́ sinmi báyìí àwọn ẹlẹ́bọ wọ́n nígi sídìrọ̀ kan tó yẹ sí pé tẹ́bá ti fẹ́ sinmi wọ́n lọ sinmi sábẹ́ igi náà wọ́n wá fi nǹkan ẹ̀já wọn kọ́ igi yẹn pẹ̀lú àníyàn wípé táwọn bá fi ṣe tán agbára ó ti dé sára nǹkan ẹ̀já yẹn táwọn bá mú lọ sójú ogun bẹ́ẹ̀ àwọn jẹjà pẹ̀lú ogun tí àwọn bá fi nǹkan ìjà sàǹpáwọn eléyìí àwọn náà ti máa ń ṣe síwájú ká tó gba Islam gbàtà wọn gba islam gba islam wọn wá lọ sójú ogun pẹ̀lú anabi sallallahu alaihi wasallam wọn adébì kan fẹ́ sinmi wọn wá sọ fún anabi pé ij'al lana dhata anwat kama lahum dhatu anwat eré anabi báwa náà wá igi kan tá a máa fi nǹkan ẹ̀já wa kọ́ gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ náà ṣe ṣe kíní o gẹ́gẹ́ báwọn náà ṣe ní nǹkan tán fi nǹkan ẹ̀já wọn kọ́ kí lànàbì sallallahu anábi ní allahu akbar innaha sunan anábi gbọ́lọ́wọ́ bá tóbi anábi sáfàmọ́ fọ́lọ́wọ́ bá anábi ní káì anábi ní ojú ọ̀nà àwọn tí ò kí ń ṣe mùsùlùmí lélẹ̀ anábi sallallahu alaihi wasallam sọ wọ́n wípé laqad qultum kama qala banu isra'ila li musa ní pàápàá dájúdájú ẹ ti sọ ọ̀rọ̀ kan tọ́jọrú ọ̀rọ̀ táwọn ọmọ Israẹli sọ fún Musa kí lọ́rọ̀ náà wọ́n sọ fún Musa wípé ij'al lana ilahan kama lahum aliha Iri anabi Musa báwa náà wá ọba kan táàfi kún ọlọ́run ọba tá ń sìn ọba kan bá wá ọlọ́run ọba kan táàfi sí kíni táàfi kún ọlọ́run ọba ẹ̀rí pé ńgbà tó sì yá sẹ̀gbọ́n padà lọ mú ìjìlù tán padà lọ mú ní nǹkan tán sìn so ibà ní sìn yìí so látara ìgbọ́ràn àwọn ọmọ Israeli náà anábi sallallahu alaihi wasallam sọ pé laqad qultum kama qala banu Isra'ila li Musa ij'al lana ilahan kama lahum aliha anabi sọ anabi musa wá sọ fún yín pé innakum qaumun tajhalun aláìmàkání yíò ìjọ aláìmàkání pẹ̀lú nǹkan tẹ́ ń bèèrè fún yìí innakum qaumun tajhalun anabi sallallahu alaihi wasallam náà wá pé àwọn sọ̀hábà yìí náà ó pè wọn aláìmàkán ó fi wọ́n wé ìjọ Banu Israel ìjọ àwọn ọmọ Israeli tán jẹ́ ìjọ anabi musa alayhi salatu salam naam níbi báyìí

tó yọ ẹsẹ̀ tún wá yọ ẹsẹ̀ wá di pé yọ ẹsẹ̀ wá túnra rẹ̀ ṣe naam aya tí mo kà yẹn tánàbí sallallahu alaihi wasallam kà fún wọn ó wà nínú suratu al-a'raf aya 120 ó ní wajawazna bibani isra'ila al-bahra وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون آية هنا مقاين ọlọ́wọ́n bá ní a mú àwọn àjọ àwọn àjọ àwọn ọmọ Israeli a mú wọn kọjá ní ẹ̀gbẹ́ a mú wọn kọjá nínú odò odò tí wọ́n kọjá nínú ẹ̀ nígbà tí Fir'aun nílé wọn yẹn fa atawa ala qawmi ya'kufuna ala asnamin lahum wọ́n wá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìjọ kan tí wọ́n ń sin òsà wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìjọ tó ń sin òsà kọlu ya Musa wọ́n sọ pé ìrẹ Musa ìjà ìlànà ìlàhà báwa náà wá ọlọ́run ọba míì táàfi sọ̀pọ́tì ọlọ́run táàfi kún ọlọ́run ọba kàmáàlàhùn àlíhà ẹgẹ́ bẹ́ jẹ́ pàwọn olóòsà náà ẹgẹ́ báwọn eléyìn náà wẹ́gẹ́ bẹ́ jẹ́ pé kìí sọ ọlọ́run ọba ni wọ́n ní ọlọ́run ọba tán nípọ̀ anẹ́bì musa bá ń sọ wípé dájúdájú ń kọ́ o ìjọ aláìmọ̀kanlẹ̀ yí ń ṣe yìí ẹ ṣe àìmọ̀kan nípa títóbi ọlọ́run ọba lélẹ̀ yìí ẹ mọ̀ wípé ọlọ́run ọba ọba tó tóbi láti gbọ́ owó bùkátà yín ni tó yẹ pé ẹ bùkátà kẹ́ mú ẹlòmíín papọ̀ mọ́ ọlọ́run ọba mọ́ síwájú kí bùkátà yín tóbi ya ọlọ́run ọba tóbi ó tóbi kọjá gbogbo bùkátà yín tẹ́ rò pé kò lè gbọ́ yẹn gbogbo ẹ̀ kò sí kan tọ́ka ọlọ́run ọba láyà ń bẹ̀ bákan náà ẹ jẹ́ láìmọ̀kan ẹ mọ̀ nípa wípé ìbáadà kò tọ́ sí nkankan ẹ̀mí àyàfọ́ Ọlọ́run ọba nìkan òun náà lọ́tọ́ ká máa ṣe ìbáàdà fún innakum qawmun tajhalun náà eléyìí báyìí ẹbẹ́ yìí náà gbà wípé nínú àkídà ẹbẹ́ gbà wípé nǹkan tí wọ́n sọ yìí ọ̀rọ̀ kúfùrù ni tóun ti bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam àdárọ̀ wọn anábì fún wọn excuse pa aláìmọ̀kan ni wọn pé aláìmọ̀kan sallallahu alaihi wasallam tó ànábì o kàfàrọ̀ wọn ànábì ò pè wọ́n ní kèfèrí bẹ́ẹ̀ lànábì sallallahu alaihi wasallam sọ pé kan ṣe táúbà kan ṣe tẹ̀jìdìdù ìsìláàmù wọn kan tún ìsìláàmù wọn ṣe lọ́tún nítorí pé wọ́n ti di kèfèrí gẹ́gẹ́ bí jàbàtà ṣe máa ń sọ wípé bẹ́yàn bá ti lè kó sí pẹ́rẹ́ báyìí ó ti di kèfèrí òun ó pè ń kèfèrí straight àwọn ẹ̀rí la rí tó jẹ́ sí pé a rí àwọn tó kó sí tó ẹ́pà nábi sallallahu alaihi wasallam kò bá wọn lò níbàlò kèfèrí kò dẹ̀gbẹ́dájọ́ kèfèrí wọn lórí ó yẹ nípa nábi sallallahu alaihi wasallam ó fún wọn ní àwíjàre wípé aláìmọ̀kan ni wọn so eléyìí báyìí òun náà ni àwọn hujjaj eléyìí tí a láǹfààní àti yẹ̀wò lálẹ́ yìí nítorí pé ọjọ́ ti lọ so a dẹ̀ ní bóyá bí béèrè bí mélòó kan níwájú wa tí a fẹ́ wòye sí so inshallah ta'ala a ma a ma fi ẹnu ẹ̀ jóná pẹ̀lú gbọ́lọ́wọ́n ba títí ọ̀sẹ̀ tí ń bọ̀ eléyìí báyìí tó kù ta fẹ́ yẹ̀wò bóyá bí ẹ̀rí kan sí méjì mẹ́ta àti àwọn àwọn àfáà tí wọ́n mú kí làwọn májẹ̀mú tí wọ́n fi sí so ẹ báyìí nísìnyí tá a fi mọ̀ yìí pé àwọn òkè ń kàfàrọ̀ yàn wọn kí pè yàn ní kéfèrí ẹgẹ́ bí ọkùnrin jàbàtà ìsinmọ́ pè yàn kéfèrí so ibà ní sí so ẹ pé àwọn ẹ̀rí mẹ́ta tá a mọ́ wáyìí àwọn ẹ̀rí kẹ́ntọ́ ẹ̀kọ́ lágbára gidi gan so ibà ní sí tó ẹ́sì pé anábì sallallahu alaihi wasallam gan òun ló fún wa ní ìrò nípa rẹ̀ wípé nǹkan báyìí so kọ́nà ọba lè gíra kí ó sànú ẹnì kọ̀ọ̀kan wa ọ̀là la ilaha illallah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ìzágun ọ̀fẹ́ ọ̀fẹ́ àwọn béèrè tí wọ́n béèrè ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ béèrè òun náà kò bá mú tó kò fẹ́ jọ béèrè pé ẹlákun ìbátẹ́sọ yìí gbogbo àlàyé tẹ́sí yìí sí èkó ti fà àpá ṣe pé ilé ìwé ti béèrè afáwà mọ̀ àbí wọ́n ti lú nìkan lérí gbà tó wà ní ẹgbogbo àwọn lè ìgbò káwọn gbà sí ara wa àwọn tó fẹ́ jọ bèèrè o ní pé wọ́n nígbà tí jàmàtà sọ pé anẹ́bì nìkan oníkàmà tẹ̀lé so a túnmọ̀ pé ìgbọ́ ní àfà kankan tí a ma gbọ́ ọ̀rọ̀ rẹ̀ kíkàdùkú mọ́ ọdún kùnhálẹ̀ lọ ó sì naam wọ́n ni ìgbà tí jàbàtà tó sọ wípé anábì sallallahu alaihi nìkan ní ká tẹ̀lé so pé a gbọ́dọ̀ tẹ̀lé ẹnìkankan mọ́ wọ́n ní sílẹ̀ wá ń sí wípé a gbọ́dọ̀ ní àfá kankan tá máa tẹ̀lé mọ́ nìyẹn abẹ́rẹ́ kọ́ ni so pé sílẹ̀ túmọ̀ síbẹ̀ sí nǹkan tí jàbàtà ń pè wá sí ṣẹ̀rí ọ̀rọ̀ tó sọ yìí wípé ànábì sallallahu alaihi wasallam nìkan ní ká máa tẹ̀lé ọ̀rọ̀ yìí kalimatu haqqin urida biha al-batil gbólóhùn òdodo lọ́sọ àmá aburú lòun gbé sábẹ́ rẹ̀ ẹgẹ́ bí Aliyu ibn Abi Talib ẹgẹ́ bí ó sì sọ fún àwọn Khawarij àyẹ́gẹ́ bó sọ fún àwọn khawarij nígbàtí àwọn èèyàn Muawiya tí wọ́n na mushaf sókè tọ́sọ pé baynana wa baynakum kitabullah táwọn khawarij sọ pé Ali la nuqatilu qauman yad'unana ila kitabillah ààrẹ máa jà pẹ̀lú àwọn ìjọ tán pè wá sí tírà Ọlọ́run Ọba máa o Ali sọ fún àwọn sọ̀háb ọ̀rọ̀ dúdú ní àmá ìbàjẹ́ nágbà pẹ̀lú ẹ̀ nágbà lérò lábẹ́rẹ̀ irú ẹ̀nà nìkan sallallahu alaihi wasallam nìkan òun náà ló yẹ ká máa tẹ̀lé nítòótọ́ òun nìkan òun wa tá máa tẹ̀lé rẹ̀ ni wípé tí a bá rí pé ìkan nínú àwọn àfà tó bá sọ̀rọ̀ tó takú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam so ibà ní sí yìí a fìtọ̀ afọ̀rọ̀ afá yẹn lẹ̀ a tẹ̀lọ́rọ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìdí mo sọ pé ìbàjẹ́ lòun gbà lérò pẹ̀lú ẹ̀ sẹ́mọ̀ pé láì síyè méjì ń bẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́sìn yìí sẹ́mọ̀ pé ta bá rí èèyàn kan tó bá sọ tó bá takò ọ̀rọ̀ anábì anábì sọ̀rọ̀ kan anábì ní báyìí ní nǹkan rí ẹnìkan wá ní òrí bẹ́ẹ̀ ẹ dákun ta látẹ̀lé náà méjèèjì sẹ́mọ̀ pé anábì sallallahu alaihi wasallam látẹ̀lé ṣùgbọ́n báwo láṣe mọ̀ wípé intẹ́niyẹ sọ takòtà nẹ́bì báwo láṣe mọ̀ ṣe mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àfà tí wọ́n kéwú àwọn náà ni ó jẹ́ kó yé wa wípé intẹ́niyí ń sọ o ó lòdì sí intẹ́nẹ́bì sọ ẹ̀rí lélẹ́yìn tó sọ ẹ̀ẹ́ntà sọ wípé kó má tẹ̀lé bá sọ tó yapa síta nẹ́bì báwo lò wọ́n ṣe mọ̀ tánà bí sọ nígbà tó wọ́n mọ̀ kéwú àbí ẹ̀kọ́ ni ṣe mọ̀ pé òun náà ò lè mọ̀ tánà bí sọ kò dẹ̀ lè mọ̀ pé nǹkan táàfà yìí sọ takòtà nẹ́bì tí kèé bá ṣe wípé àáfà sọ fún lẹ́bì mọ̀ wípé ìtẹ̀lé ànẹ́bì ọ ń bẹ níbi ìtẹ̀lé àwọn àáfà tí wọ́n bá ń pè wá lọ síbi kìtàbà àti nítorí pé a lè mọ̀ tánà bí wí ààlè mẹ́ntọ́lọ́wọ́ bá ń wí àyàfi kágbà lẹ́tọ̀dọ̀ àwọn tí wọ́n kéè tí wọ́n mọ̀ àwọn ní ó sọ fún wa tó bá jẹ́ sí pé gẹ́gẹ́ bóhun náà ṣe máa ń sọ ni wípé ànẹ́bì nìkan la ní láti tẹ̀lé à ń láti tẹ̀lé àfà kankan àwọn ọmọ rẹ̀ tí wọ́n ń lọ sí muhadọ́rọ̀ rẹ̀ ṣe bá ní tó bá yẹ pápá òwúlò ṣe bá fàánù náà ń pera rẹ̀ tọ̀ tó bá jẹ́ sí pé ànẹ́bì nìkan àbùkátà kátẹ̀ láwọn àfà àwọn ọmọ rẹ̀ tí ń lọ sí wàásí sọ fún wọn bí kán má lọ wàásí má torí àbùkátà fà wà wá kùrán wà lọ rà fún wọn kùrán nìkan náà ni o àti hadithu o dẹ̀ níra ti bukhari o níra ti muslim o níra ti nasa'i o níra ti abu dawud tirmidhi o níra gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìwọ náà ọ lọ gba tiẹ̀ wá látọ̀dọ̀ annabi torí àwọn àfá òwúlò àníkànnú àwọn ọmọ jàbàtà èyí mú tí ẹ ti ya nǹkan náà wọ́n bá ń sàlàyé fún bá ń ó ní mọ́ka fún mi èmi ò ríra àfà ò nídìí rárá ìnídìí tó bá ka fún mi nídìí o èmi ò ìfẹ́ níṣẹ́ ìnídìí níṣẹ́ ìnídìí kí ló fà ó <laughs> tafsir èmi náà lè ṣe tafsir fúnra mi náà ebe yẹn l'Albani <laughs> ọmọ jàbàtà ní fa ọmọ jàbàtà àsọpọ̀ fa jàbàtà gan fúnra rẹ̀ ò ká má sọ ọmọ jàbàtá jàbàtá gan fúnra ẹ̀ṣẹ́ wallahi kò lè ṣe tafsir àìmọye ayàtá fún jàbàtá tó bá ṣe dàbírọ́ tó bá dàbírọ́ ẹjẹ́ ká pè wá síra wa in fún ní àwọn ayà kan wallahi kò nílì tú <laughs> tó bá dàbírọ́ tó bá yẹ pé ó gbé fóònù mi mo lè pẹ́fà in fún ní àwọn ayà kan bí kò tú ẹ̀rí pé pèmí padà yọ́sọ̀ <laughs> wọn bí dá kórì tú alóhun gan ò lè ṣe tafsir ká má sọ wípé ìwọ́n sọ pé Albani ṣe tafsir ìwọ́n náà ṣe tafsir ní ẹ ẹ̀yìn kan ò nídìí mútẹ́mí àwọn nídìí ẹ̀ bí ẹ ṣe náà nù ìnídìí ẹ̀ ìnídìí Ahmed inú ní kọ́ ṣìkẹ́ tó wà tàbí Yasir jọsí báyìí wàláì tẹba ní pariwo ní sẹ́ so bẹ́ẹ̀ náà ni ọmọ àbúbejì náà sọ bẹ́ẹ̀ náà ni jàbàtà náà sọ so ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ yẹn èyàn ò lè má ẹ̀sìn láì ṣe pé látọ̀dọ̀ àwọn àfà tànàbí sallallahu alaihi wasallam sọ pé al-ulama warathatul anbiya wa innal anbiya lam yuwarrithu dinaran wala dirhama wa innama warrathul ilm faman akhadha bihi akhadha bihadhin wafir hadith wa an-sunan abi daud so àwọn àfà àwọn yìí àwọn wà ilá jama'a wallahi lazim tí è bá ṣe pọ́nà ọba àlíkẹ́lá lọ àwọn afá irí sábà bí mana àlèmọ́ tí ń jẹ́ hadith ànábì torí pé ìwọ ní dá o lè máa hadith ànábì láyé àfikọ́ gbọ́dọ̀ bukhari o lè máa hadith ànábì láyé àfikọ́ gbọ́dọ̀ muslim àfikọ́ gbọ́dọ̀ imam ahmad àfikọ́ gbọ́dọ̀ imam malik àfikọ́ gbọ́dọ̀ gbogbo àwọn àfá wọn yìí inú tíra wọn ìgbìyànjú tí wọ́n àwọn ni wọ́n lọ kó àdísì jọ tó bá yẹ pé wọ́n wúlò ní tó lẹ̀ sí ó ṣe dọ́dọ̀ ti wáyé sáà bá nàbí láyé jama'a ah bá nàbí láyé hatta al-Qur'an àwọn ni wọ́n gbẹ̀gbà wa rẹ̀ fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ni tàbí sọ jábọ́ sí sánmà sọ jábọ́ sí lẹ́yìn ni sọ jábọ́ sí family house àwọn kan ló gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn kan ló gbà látọ̀dọ̀ tiwọn náà àwọn kan ló gbà látọ̀dọ̀ tiwọn náà tó fi dọ́dọ̀ wa lónìí so iṣẹ́ àwọn àfáà nìyẹn so ẹ ní sí yìí so àwọn àfáà Ọlọ́run bá lè kẹ́lá pè wá síbí ká máa tẹ̀lé wọn nígbà tí wọ́n bá ń pè wá lọ síbi kìtàbà àti súnà tí wọ́n bá ń pè wá lọ síbi Al-Qur'an àti súnà mo sọ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ òdodo ni àmọ́ tó ń gbà lérò lábẹ́ ó fẹ́ já àwọn èèyàn kúrò lẹ́ni gbogbo àwọn àfáà ó fẹ́ pèpè sọ́dọ̀ ara ẹ̀ nìkan torí jàbàtà mo fi Ọlọ́run bá búra ẹni tó bá wọn understand dáwà rẹ̀ ń pèpè sọ́dọ̀ ara rẹ̀ báyìí directly ni ń pèpè sọ́dọ̀ ara rẹ̀ ó ń fi rẹ̀ nìkan rinlẹ̀ ló fi jẹ́ pé yóò máa kọ̀ndẹ́mù gbogbo àwọn àfà òun nìkan ní ọmọ wa tẹ́ bá ní tó mú àyẹ́wà ní ẹ ṣe Ibn Taymiyyah náà lọ́dọ̀ ọ̀rọ̀ tọ̀láàkì mú wa ọ̀rọ̀ burúkú lọ ń sọ Ibn Taymiyyah kọlọ́dà mú wa àwọn fuqaha síwájú Ibn Taymiyyah wọ́n wà lórí ọ̀rọ̀ tọ̀láàkì pé yẹn bá ti ṣe lẹ́ẹ̀mẹ́ta bifamin wahid lẹ́nu kan ṣoṣo ẹ̀kan náà wọ́n kà sí kéṣe Ibn Taymiyyah ló mú wa àrímá Ibn Qayyim ó fẹ́ sọ wípé Ibn Taymiyyah ìgbà tí Ibn Taymiyyah ti dá masala kan mú wá yẹn òun náà lè dá masala mú wá ẹ wá bí ọmọ yìí léèrè lọ́mọ jàbátá yìí ẹbí léèrè pé ṣé kájà wá pé Ibn Taymiyyah ti ẹ̀wá dá masala kan mú wá ìwọ ń fira rẹ wé pé ńgbà tí Ibn Taymiyyah so ó túmọ̀ sí pé èèyàn lè dá èèyàn náà lè dá ọ̀rọ̀ mú wá tí àwọn kan mú wá tó yẹ pàwọn ẹni ìsáájú kò sẹ́ni kankan tó mọ̀ rí òun nìkan lòun discover níbo wá ló ti rí níbo ló ti discover rẹ̀ in tó orí yẹn níbo ló ti rí kéje tí ra wọn lọ kéje náà àdìsí àdìsí tí wọ́n ló rí yẹn sẹ́ tó ní tí wọ́n rò pẹ́ nìkan ò rírí òun ẹ inú bó ló ti rí náà ó nínú Bukhari adẹ́gbẹ̀ Bukhari ti sáájú rẹ̀ rí ni abáàsì ni ó ní àdìsí yẹn ni wọ́n ti wá rí olóhùn muslim gangan ẹsẹ́ èèyàn ni àwọn ti rí sáájú rẹ̀ ni wọ́n fi rí sálàfù lòun náà àwọn kan náà yìí tó tẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì tó ha so bí afọ́jú olóhun orí nǹkan tí ẹn tó lójú méjì ò rí sọ́rọ̀ ọ̀rùn sá ẹ̀yìn àwọn olójú lè márùn wọ́n lè márùn pásọ funfun ni àwọn olójú afọ́jú <laughs> sọ pé àwọn tó lójú lè márùn ìwọ wà lọ́mọ ìwọ tó rí náà so yẹ́ ti mọ̀ pé anù nìyẹn so kọ́nà bàkó sànà wa ọ̀rọ̀ yìí ó fẹ́ fi ó fi ń pèpè kó lọ́dọ̀ àwọn àfáà súnnà ó fi ń pèpè sọ́dọ̀ ara ẹni tẹbá dẹ̀ ń sàkíyèsí o èmi dúó dédé o èmi o à èmi ọ̀rẹ́ kí ẹ mọ́ sọ ohun dúó dédé gan ẹ mọ́ pé ọ̀rọ̀ yẹn tọ́nà ọba nìkan sọ pé wà látù zaku anfusakum huwa a'lamu biman ittaqa alam tara ila alladhina yuzakkuna anfusahum balillahu yuzakki man yasha kí ẹmọ́ wá sọ ike èmi nìkan ṣe gan èmi dúró lé gan tèmi o èmi o èmi ọmọ mídà ṣeré èmi lé gan jídàn mo lé mo lé gan àwọn èèyàn sì mọ̀ mí pé mo lé gan abẹ́mi ṣe rí ni o mo dúró dédé gan mo dẹ̀ gbọ́súnà yé o mo nímọ̀ gan o mo gbọ́súnà iye gan èmi gbọ́súnà iye tèmi o èyí lẹ gbọ́ <laughs> wàláì gbogbo ilé tó ń sọ gan ló indicate pé ò gbọ́súnà yìí wàláì tó rẹ̀ tó bá gbọ́sù ẹ̀ lè rínú tíra àwọn afá àkàláyé kan bá ní àwàláì ah, mọ́ gbọ́sù náà yìí gan mo lè gan mo dúó dédé gan mo wo mi ah mo dúó dédé inú tíra wo nìyàn wà ó ń jọ́jà rẹ̀ nìyẹn èyàn dẹ̀ kí ara yàn àwọn ni ó jọ́jì ẹ̀ tí ó bá ní sìn ìṣò kése kúwọ̀ wa so wọ́n ti sàlàyé pé eléyà alákọ̀ọ́kọ́ yẹn kìí ṣe béèrè so àwa

ọmọkéwú ìyẹn kọ́kọ́ clear náà ẹlẹ́ẹ̀kejì ní pé tó bá jẹba sọ pé bóyá nǹkan rọ́lù brain ẹ̀ mo sọ pé bẹ́ẹ̀ ni nítorí pé ńgbà tó wà ní Egypt wọ́n nínú ẹ̀wọ̀n kódà ó wọ́n máa ń lẹ́rí àwọn mọ́gìrì sẹ́wọ̀n pé ẹni <laughs> so ẹni tó rí ẹ pé gan 100% gan sábà lámọ́ gírí gan nǹkan lè nǹkan lè omi lè tẹ̀yìn wọ̀gbín lẹ́nu ká mọ́ sọ ọpọlọ tí ó tí ó fi bẹ́ẹ̀ jó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká tó máa láwọn gírí mú ní so àwọn possibilities àwọn possibilities wà kó jẹ́ sí pé ẹni yìí ó ní problem so ibà ní sí psychologically so kọ́nà bá lékelá kó sànà wa kọ́nà kó fi ọ̀nà mọ̀ wa kọ́nà bá lékelá kí ó wà pẹ̀lú wa ọlọ́lá ilaha illallah so torí pé bẹ́yàn bá ní problem títí dì sí ìyá rẹ̀ kèfèrí ni ogún ìyá rẹ̀ nísìn jẹ́dù ní àmọ́ gbogbo ìdájọ́ kèfèrí pátápátá lólòrò ìyá rẹ̀ lórí àmọ́ ìdájọ́ tó gún nìkan ni òrílò kí ló fà ọ̀bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ <laughs> ah, bó ṣe lúlù èmi àti olùra wa wàláì nítorí pé tó fi ní pé dájọ́ kèfèrí léyà mi lórí pé ọwá dìbí ogún wà jogún láíláí wàláì ò ní jogún àjọjọ fàájí ò tó ra wọn <laughs> so yíba ní sí ìjogún kódà ìjọgbọ̀n ó kó ológun ìjọgbọ̀n gan bí sí so kọ́nà bá kó sànà wa subhanaka alhamdik ṣarar la